àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́ tán sáré àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́ tán sáré. ọmọdé tí ò farabalẹ̀ ó di dandan kó faragbẹ́gbàá àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́ tán sáré àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́ tán sáré. ọmọdé tí ò farabalẹ̀ ó di dandan kó faragbẹ́gbá. àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́ tán sáré àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn. dandan kó fara gbẹgbà. àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́ tán sáré. àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́ tán sáré. ọmọdé tí ò farabalẹ̀ ó di dandan kó fara gbẹgbà. àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́ tán sáré àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní. ó di dandan kó faragbẹgba. àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́ tán sáré. àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́ tán sáré. ọmọdé ló fara balẹ̀ ó di dandan àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́ tán sáré. àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú kó fara gbẹgbà. àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́ tán sáré. àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́ tán sáré. ọmọdé tí ò fara balẹ̀ ó di dandan kó fara gbẹgbà. àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́ tán sáré. àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn. di dandan kó fara gbẹgbà. àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́ tán sáré. àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́ tán sáré. ọmọdé tí ò fara balẹ̀ ó di dandan kó fara gbẹgbà. àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ irú wọn ní ọ̀kẹ́. ọ̀la torí ọ̀rọ̀ tó fẹ́ sọ yóò gbúdọ̀ ká ọ̀la tó fi torí bòjò wa. bàbá ṣe rí òjò ọ̀ǹgá ń dáhùn tí ọ̀dà alẹ̀ láàrin. ṣé bí ojú ò bá rọ̀ fọ́rọ̀ kò sí dá sẹ́kí kí ló dé ẹ̀ fúra ní bàbá. ṣé òjò etí ń rọ̀ kò ti kọjá nǹkan tó yẹ kó yọrọ̀ ẹ sì dákẹ́ ẹ̀ ń wòran láàrin ìlú yìí náà ẹ wò ẹ ti já fi tòjó lẹ̀ bàbá àwọn ọ̀dọ́ ti ṣèpàdé o torí ẹ̀ wọ́n ti yan àwa mẹ́tẹ̀ẹ̀ta ìkáwá bá yín ń bọ̀ àwọn ni wọ́n ń láyé ẹjọ́ ni o ní ìsìn ojú ni wọ́n mú tó ẹ wo ìlú yìí ọ̀rọ̀ gbọ́ kọ̀rọ̀ gbọ́ rárá tẹ ẹ bá rìn káàkiri ìlú ẹ pé ọkàn gógó ni tààràtà kí ló dé kan bá lọ báyìí ń lọ náà nu ni bẹ́ẹ̀ bá délé wọn aláwọn ọmọ bó ṣe rìn ẹ sì mọ̀ pé mi ló lórí ọ̀dọ́ tí n bá tú àwọn ọ̀dọ́ ẹgbẹ́ mi lẹ̀ ìlú yìí ò ní rọgbọmọ o. olórí ọ̀dọ́ ọ̀rọ̀ tó sọ ó dáa ah, ṣé ìwọ ṣé báwa náà la bí yín àwa la bí yín a sì lè bẹ lọ́ọ̀ pé kẹ́ ẹ mọ ẹ̀yọ́ ogún kọ̀ọ̀kan ẹ̀mí yín ó sì gùn kẹ́rin kése ẹ̀ darúgbó ẹ̀ wá gbọ́ sọ̀rí lórí ọ̀rọ̀ tó sọ yìí àwa olóyè náà ti gbégbèsè àti kábíyèsí o àti pàdé fálà kí ló wí. nígbà tá a dífá láàdé tó dífá ó ní ẹbọ ẹ̀bẹ̀ ni ká gbé. ta lẹ fẹ́ bẹ̀. àwọn àgbà. sáwọn àjẹ́. kò wọ́n ìpè báwọn wọ́n ìpè báwọn wọ́n ìpè báwọn wọ́n ìpè báwọn àgbà àgbà mọ̀ dákọ̀ mọ̀ pé wọ́n lájẹ́ o mọ̀ ìṣàjẹ́ o àgbà. ẹ ẹ ẹ ẹ wò bàbá olóye mo bí ẹ̀yin àgbà náà lẹ́ máa ń pa lówe ẹni àgbò ní wà lọ́jà kórè ọmọ tuntun ọwọ́ ẹ wo gbogbo tá ẹ sì ń sùn ẹ ń forí léṣùká ẹ má gbàgbé o pẹ́yìn àgbà náà lẹ́tún máa ń sọ pé àìdúpẹ́ lọ́wọ́ aláṣẹ ti o aláṣeyọrí là á fọpẹ́ fún ìbádákẹ́ wá nǹkan ṣe sọ̀rọ̀ lùyìí o kílù yìí lè bá a padà tù gbà kó lè bá a padà túṣẹ́ o. bàbá wo lóye ẹ̀bẹ̀ lábẹ̀yìn ẹ dákun ẹ má bínú ń bọ̀ ń bọ̀ àwọn ládèédè níjọ́ ni o ní ìsìn gbogbo ara wọn mú tó ẹ dákun ẹ bá a mójútó kínní. tó tẹ bá pé nǹkan ń bàjẹ́ lọ. tọ́tọ́tọ́tọ́tọ́ wọ́n máa ń pe ogun ẹranko tó dìbò kígbe náà máa yọjú ìwọ náà tún bọ́ gẹ́gẹ́ tètè tètè tètè tètè tètè tètè ṣé bí o bá ti sọ pọlọ lórí ẹ rárá ṣé bí wọn bá díẹ̀ tó gbọ́ ń bẹ tó fi rìn kiri ó yọ lè lò ah, ṣé bọ́ọ̀lù pé tó jẹ́ ọ̀gá yín àti bá sọ̀rọ̀ èyí tó kó ihun lẹ́yìn wá ìwọ jẹ́ tọ̀mọ̀ pé ọ̀rọ̀ èmi àti ẹ àmọ́ ìyẹra wa ìwọ ọmọ bọ́ọ̀sì rí àwọn ọ̀dọ́ ọ̀nà mo ṣe sùúrù gbogbo ó dà àdúrà kan ṣoṣo báyìí ló yẹ kẹ́ ẹ máa gbà òun ni pé ètùtù tí wọ́n gbé ọlọ́run yóò gbà ọlọ́run sì yóò gbà ẹ ní yọ púpọ̀ kan o gbogbo yín là á dèrè yín. ṣé ẹ mọ̀ pé ìjà ọ̀dọ́ kì í rọ̀ àti sọ̀ǹtà sọ ẹ bá kábíyèsí sọ̀rọ̀ láàfin kẹ ẹ wá kan ṣe sílùú yìí àtẹ́bọ̀ ẹ̀bẹ̀ àtẹ́bọ̀ àgbà èmi faramẹ́ ètẹ́ fi ṣe mí o à ń wí ọ̀dà ìtawà sáwà sọ fún yàrá. èyí tí mo sọ fún ọ ní ọgbọ́n ètùtù àdúrà ni ẹ máa gbàgbé kétùtù ó gbà kétùtù ọ̀yá àgbà o kọ́ gbà ní o kọ́ gbà ní o. ẹ dá wà lọ́pọ̀. kábíyèsí o kábíyèsí olúwa mi. kábíyèsí àìfẹ̀lẹ̀ kébòsí láìrẹ́ni bá ní jó o ẹ wo ojú ń tì mí láàrin ìlú ojú ń tì mí èmi tó jẹ́ pé tí mo bá rìn tẹ́lẹ̀ mo níyì máa máa yan máa yan fanda wọ́n máa sọ pé kábíyèsí o olórí o ayaba o ẹ wo mo wá dẹni tó ń rìn láàrin ìjà tó wá ń sítọ́ sí lára wọ́n wá ń lẹ̀ mí lóko wọ́n wá ń sítọ́ sí mi lára ẹ wo kábíyèsí ojú ń tì mí o ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú wa ìlú wa ń dà. kábíyèsí kábíyèsí o kábíyèsí ọ̀rọ̀ lùí ti wá lágbára o débi pé ẹ wò kábíyèsí àbùkù tó bá kan alágbà gbogbo egúngún ló kàn ó kábíyèsí ọ̀rọ̀ lóyún ti di pé tá a bá ń lọ láàrin ìlú kò tiẹ̀ wá sí dànsáàkì fọmọba mọ́ kàkà kí wọ́n ṣe dànsáàkì fọmọba òṣè ni sàràsà fọmọba kábíyèsí ẹ tètè wá nǹkan ṣe sọ́rọ̀ lu yìí kọ́rọ̀ lu yìí tó bàjẹ́ jù báyìí lọ o kábíyèsí n táwọn ìlú bá ń wá ẹ fún wọn o n tán bá ń béèrè ẹ fún wọn o. ẹ adéyẹmí kí n mọ gbọ́ tó wù ú. Ah, mo ní tìlú bá ń béèrè kẹ́ ẹ fún wọn. kí n fún lùdí tí wọn bá fẹ́ gbà. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ wo ntẹ́mi ń rí ẹ̀yin ò rí ntẹ́mi sì ń wo ẹ̀yin ò wò àmọ́ kí n fún lùdí tí wọn bá fẹ́ gbà. ẹ fún ọ bó ṣe wulẹ̀ kí n kún àwọn ilé tó kí n fún wọn. kábíyèsí ẹ fún ọ ẹ fún ọ kí n fún wọn. ẹ fún wọn. Ah. mo ti gbọ́ ń mọ̀ ronú sí i kábíyèsí ẹ tètè yá ronú sí i o orí yín náà kábíyèsí ọba adéwùmí. ìyá ọba. kábíyèsí. ìyá ọba mò ń dá yín lóhùn. kábíyèsí. <laughs> ẹ mélòó mo pè yín. ìyá ọba ẹ mẹ́ta ni o. etí mélòó lẹni rí. etí ọba pọ̀ ọba abetí bíi ajere. kílẹ̀ wàá fi gbọ́ ọ̀rọ̀ tó dáa ni ọ̀rọ̀ tùnú ọ̀rọ̀ fọkànbalẹ̀. inú mi dùn ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ tùnú ọ̀rọ̀ fọkànbalẹ̀ náà ni mo bá yín sọ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí a ní tí wọ́n fẹ́ gbẹ ẹ fún wọn ẹ fún wọn ká mọ́kàn kúrò ń bẹ́ ẹ ẹ fún wọn kójú ọmọ. ìyá ọba ìyá ọba ẹlẹ́nu mo fẹ́ ṣàlàyé fún yín wípé ilé tí bá ń rán ṣọ̀ṣọ̀ṣọ̀ tí ń rán ṣọ̀ṣọ̀ṣọ̀ nítorí pé ọlá ń bẹ́ẹ̀ ni tá a bá fi nǹkan ńlẹ̀ ọlọ́mọ̀ sí lọ́nu ilé wa àtúnjọba nù lè mọ́nu ọba sí lọ lébòmínú. kábíyèsí ẹ jẹ́ kọ́lá ò ṣì lọ bọ́lá bá ṣì lọ ń gbọ̀bá yẹ yóò tún ṣe padà ni o ẹ mọ̀ pé àdéhùn làdéhùn ni ah, ah, àdéhùn làdéhùn. ìyá ọba ẹ mọ̀ pé n gbọ́dọ̀ wojú yín kò lè ṣe é ṣe. a ó ṣe é ṣe o. ìyá ọba èmi ò lè ṣe é mi ò lè ṣe é. Ah! ìyá wa ariwo yìí ni mò ń gbọ́ níyẹ̀wù ṣé ò sí. ta ló kẹnu ẹja bẹ̀ kọ mo ní ta ló kí ẹnu ẹja bẹ̀ kọ kí lè wọ́ ta ló pè ọ́ ojú mi tó ta ló pè ojú tó yẹ ojú tó kọ ó yẹ jẹ́ pàkó ẹ̀ lọ́dún mo ṣe ń wọ nísìn nísìn nísìn ọmọ yẹn burú ni àwọn ní apá. díẹ̀bí ajá ni ó jẹnu ẹ ó rí bíi ti ọ̀gẹ̀dẹ̀. ilé ọ̀la ni yóò gbé ọmọ ẹ ti rí orí ibi orí àtìkí tó ni ṣé mo pẹ́ ni ah, kí ló dé. Ah. kábíyèsí táàkì o kọmọ sí wàhálà kankan bàbá rẹ ni ọmọ bá ń bá sọ̀rọ̀ tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ tí wọ́n fẹ́ gbà kó fún wọn kójú ó lè mọ̀ ká lè nísinmi. kábíyèsí ẹ̀mí ló ń fẹ́ sọ fún pé ntí ìlú bá ń fẹ́ kẹ́ ẹ fún ọ ẹ fún ọ ní ntọ́ bá ń fẹ́ kábíyèsí. ìmí ọ̀jẹ̀ lè sú à ń torí àjẹ́ ìjà àjẹ́ níta ní pariwo lákùlẹ̀ o ntí ìjẹ́jẹ́jẹ́jẹ́ ìyá wa kò ṣeé ṣe. kábíyèsí ẹ fún wa ah. ṣé nǹkan mi bẹ́ẹ̀ bí okú délé ìyá rẹ ni mo lẹ́ẹ̀ fún wa ọmọ ìfúra ara rẹ lọ́fẹ̀ẹ́nu ara ẹ̀ sọ́ọ́ lórí ẹ fún wọn ní tí ẹ bá fẹ́ gbà ah. kábíyèsí ẹ fún wọn ó tó gẹ́ o. ìyá mi ìyá mi èmi yín ló yẹ kó yọ òun. kábíyèsí ó ti yé mi mílẹ̀ ìsọmọdé mẹ́fún ní ẹ fún ọ ní ntọ́ bá ń fẹ́. ìyá mi mo fọwọ́ sí kó fún ọ ní ntọ́ mọ̀kàrí kò yé ẹ bí ọ̀pá yé lẹ́nu ara ẹ̀ ló ti fi sọ ah, ó ní kó fún olóhùn fàṣẹ sí òun fọwọ́ sí kí ló tó fẹ́ gbà sí nǹkan míì tó ń bẹ́ẹ̀ bí kú òkú délé ìyá rẹ ni. ẹlẹ́dùwọ̀. iyọlá èmi ló dé tí mo rán àwọn ẹ̀sán sí ọ lánàá pé kán gbé nǹkan fún ọ tó o sì ní kán dá padà. ìyá mi ni wọ́n bá ń lè ìtura sí ilé pẹ̀lú ìyá mi ló ní ọ̀dà padà sáàfin. èmi mo ṣe fún ìyá rẹ tó fi ní kán dá padà sáàfin. rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ láàrin ìlú wa náà ni mo sì wí fún ọ pé kò sọ fún Oríadé kó wá nǹkan ṣe sí àbí mi ò wí fún ọ tó. ìyọlá kábíyèsí náà kúkú dúró wò gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ń lu yìí gbogbo ẹ̀ náà ni kábíyèsí ti ń wà tún ṣe sí i mo sì mọ̀ dájú pé kó tó di sán lónìí ìlú wa yóò ti rí tẹ̀rọ̀ gbogbo nǹkan ó ti lọ bó ṣe yóò lọ mọ́ bínú aya mi. kò bínú. No adéyẹmí kò síbi tí kọ́ńbó forí múlẹ̀ lọ sórí àtàpàkù báyìí ní sonígbọ̀wọ́ ọ̀ka ibi náà mọ̀ kàn fọwọ́ jánu mà ní kò síbi mọ́ ń lọ. ọ̀sìn aya mi. kábíyèsí ọba adéwùmí mo wólẹ̀ forí adé o ẹ̀yìn àwọn àgbà bọ̀ wọ́n ní òun là á mọ́ fàfà. ìdíje là á bá a. adúpẹ́ lọ́wọ́ olódùmarè wípé ó ti jọba ìlú sì ń túbà ìtúsẹ̀ àsìkò rẹ ó tu tilé toko ó tu gbogbo wa lára ìbàjẹ́ o. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a jọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ ọjọ́ síkẹ́ tó gorí àpèrè ọba yìí ẹ̀jẹ̀ tá a béèrè lọ́wọ́ yín asiko ti tó táwa gba ẹ̀jẹ̀ náà báyìí òun la ní kíyà yín sọ fún yín ẹ̀yọjú eh. sí a. awù ẹ̀yin ìyá ẹbí mi mo ṣèlérí ẹ béèrè ní kí lẹ fẹ́ tí n ò ní ṣe fún yín mo fẹ́ kẹ́ ẹ sọ kí n gbọ́ báyìí. ọba adéwùmí hmm. ọmọ rẹ kan ṣoṣo àrẹ̀mọ rẹ la fẹ́ o ó ní nǹkan ẹ̀jẹ̀ rẹ ó sì di dandan ká gbà tóra àti ṣe àti ṣe ní tó fẹ́ fún ọ dandan sì ni kó o ṣe ní táwa náà fẹ́ fún wa. ẹ ìyá kí lẹ wí ìyá mi ṣe é ṣe mi ah, ah, díẹ̀ bó epi kíni járe mi ìyá mi awu níjọ́ òní tí mò ń ṣèlérí ṣẹ́jú yìí mo fi ń sọ mo ní ẹ̀yin ẹbẹ̀rẹ̀ tẹ́ ẹ bá fẹ́ sọ́wọ́ lọ́wọ́ pa àrífìrà ni èrò ọkàn mi ni pé ẹbẹ̀rẹ̀ bíi pé màálù méje eh, àgùntàn méje eh, ewúrẹ́ méje eh, gàrẹ́rẹ́pọ̀ méje èwo ni èwo ni odidi èèyàn tẹ́yìn náà sì ń bá bó ṣe pọ̀ tó mi. bàbá ọ̀gbẹ́ni ẹ sọ̀hún ọ̀rọ̀ burúkú wo ló ń sọ lẹ́nu tí ń dùn lẹ́nu ẹ̀ èmi láàbẹ̀ lọ́wọ́ rẹ̀ tó lè fún kọ̀ọ̀kan sí tẹ́bí kan bí ń tí pé láàbẹ̀ lọ́wọ́ rẹ̀ níjọ́ kí lẹ́nu tán mọ́ ọwọ́ abí tó ní gbogbo tábà sèé ló fún wa ọwọ́ àdùnnà wa lè fún kọ̀ọ̀kan ma ọlọ́run ni ọkọ̀ láyé. tèmi ló ń bá sọ̀rọ̀ báwọn ẹwọ́n ni sáàmù pé kábíyèsí ló bá sọ̀rọ̀ kò sílẹ̀ ẹ̀dùn mi ṣé ìyá rẹ ò fún ọ kò sọ fún ọ pé oúnjẹ ta lára oúnjẹ ta gerun oúnjẹ tó àga ọwọ́ dàsìkò tiẹ̀ a ní fún wa ọ wá ń ṣe bákan bákan sí a wò á gbà á sì jẹ́. ìyá mi ẹ gbọ́ wọ́n lọ ẹ̀jẹ̀ ta lára ẹ̀jẹ̀ ta jèrò ẹ̀jẹ̀ ta wà èèyàn náà ń mi wọ́n ní pẹ́pẹ́ náà. èyí tó sì sodo nínú rẹ̀ gan-an ló mú. ìyá rẹ wo lọ́jà ń bẹ ìyá rẹ lẹ́jà ń bẹ mo rò pé kankan ṣe wọ mo dá ọmọ dáadáa o mo sì mọ ìyá ẹ má mọ sàlámì ni o gbogbo yín lẹ́jẹ̀ dẹ́ndẹ̀ yà ah. ìyá mi ò ní kankan tí wọ́n sọ kò sí ẹsẹ̀ ẹgbẹ́ kan mi ìjàmbá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. èmi ti bá tèmi lọ ẹ wọ ó yá padà wá nì. Ah. kí eh, eh, ọba adéwùmí. kábíyèsí lẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ẹ má déwùmí mọ́ bẹ́ẹ̀ni mo mọ pọ ba ní ọba lórí omi. ó sì pa lórí gbogbo ni. ọmọ Yorùbá àtàtà sì lèmi náà mi fún ìgbọdọ forí ẹwà gún gbàgede àmọ́ kọjá àyè rẹ lónìí. ìyá ẹ má wí bẹ́ẹ̀ mọ́. bẹ́ẹ̀ni mo sọ fún ọ ọkọ jáyè rẹ lónìí wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n láwọn tó bá pọ̀ lẹ́yìn eyín ọyàn àwọn náà lọkọọkọ fi gé jẹ ọwọ́ ara wa fi gé jẹ déwùmí ọkọ jáyè ẹ yóò máa sọ ọ̀rájọ́ báyìí ó sì wòrán ọ̀sán kọ́kọ́ táwọn ọ̀rẹ́ fi lọ ní ọ̀dà yàdẹ́wùmí ẹni sọ lórí ẹ̀wọ̀ ìyá ìyá ẹni sùúrù ẹbẹ mi mo bímọ mi wọn bá sọ̀rọ̀ yọ ọgbọ ẹbí lẹ ẹbí lè lajọ lọ. ìyá adéwùmí gbogbo tó o bá fẹ́ bá a sọ lọ́rọ̀ tètè bá a sọ kánákáná ti ná ọmọ ẹ̀gá báyìí o ìjà ń bọ̀ ìjà ah, ìdè déwùmí ó gbà. kò lè ṣeé ṣe kò lè ṣeé ṣe a a e a kò lè ṣeé ṣe o ẹ ò ronú nǹkan lè láti gbà yín náà lẹ tẹnu mọ́ kò lè ṣeé ṣe àmọ́ ẹ ẹ ẹ ìyá ọba kábíyèsí o mo forí adé bẹ̀ yín ẹ mọ̀ bínú pé mo rán ni ké sí mo lémi náà Fọlájí òní. ẹ̀yin náà lẹ tó bẹ́ẹ̀ òpin nípìnlẹ̀ sọlá ẹ ó di dandan kẹ́ ẹ pè mí kí n sì ta yín lónà. ẹ sọ lẹ́pẹ́ ọ̀pọ̀ oúnjẹ ọmọ òní sẹ́mọ́ ẹ lẹ́nu. ijó ní tí mo bá ń lọ pàdé àwọn ẹlẹ́yẹ mo ṣàkíyèsí nǹkan kan jọ náà nǹkan òun èsì téèyàn báyọ̀ sọ́ńtà gbangba ìyá ọba mo rí ìkòkò kan tí yóò wà láàrin agbede méjì ayé àtọ̀run kò sí nǹkan bí igi ẹlẹ́múlagà tó gbé dúró bẹ́ẹ̀ ni òrókò kan tí wọ́n fi gbé kọ́ lọ́rùn lókè kíní ọ̀hún wá tojú sú mi ó ti wá ń jàrẹ̀ ìrànnú ọkàn mi pé agbára ń bẹ lọ́wọ́ àwọn Yorùbá kíní bẹ́ẹ̀ díẹ̀ ìyá mi tí kòkó fi dúró láàrin agbede méjì tí nǹkan ò gbé lọ́wọ́ sálẹ̀ tá a sì gbé kọ̀ọ̀kan lókè ìdí tí mi pè yín nù. kábíyèsí o hmm. ọpọlọ yín ò ní dọ́bà o hmm. ṣé ẹ rí ìkòkò tẹ̀ ń wò òun òun là ń pè ní ìkòkò rúgúdú agbára ẹlẹ́yẹ. ìkòkò rúgúdú agbára ẹlẹ́yẹ. bẹ́ẹ̀ni hmm. ṣé ẹ rí bẹ́ẹ̀ tí ń wo ìkòkò omi agbára ní bẹnu ẹ̀ omi agbára àwọn ẹlẹ́yẹ. bẹ́ẹ̀ ni kábíyèsí ṣé wàá rí omi agbára yìí ẹnikẹ́ni èèyàn kéèyàn ìsọkùn ẹni ìsọbìn ẹni ìsọlé ni ìsàlejò ni tó bá ti lè rí omi ń bù tó bù ẹnu báyìí kó dà kọkàn lórí àwọn agbára ẹlẹ́yẹ ò tán kárú ẹni bẹ́ẹ̀ mọ́ láéláé. kábíyèsí o kábíyèsí ẹ̀yin àgbà àmọ́. Hey, pẹ̀lú bó kí kò ṣe á wà lókè lọ́hùn ọ̀nà olè gbà tẹ́ fi bomi ọ̀hún tí èèkàn yàn lẹ́nu. <laughs> kábíyèsí o òun là á fọ̀ sí i òun náà òun náà bá a bá ti fọ òun tó yáfọ̀ sí báyìí tá a fọ̀ sí i fúnra ara àkókò ní ọ̀rá máa sọ ara rẹ̀ kalẹ̀ bọ̀ yóò máa sọ kalẹ̀ bọ̀ yóò máa sọ kalẹ̀ bọ̀ yóò sì fìdígúnlẹ̀. ó jẹ́ pé irú ìyá wa àgbà tí ẹ jó lórí yín ni ẹni gbólóhùn lẹ́nu kò rí báwọn kábíyèsí tí mo fi ń sọ̀rọ̀ yìí fún yín ni wípé nǹkan kan náà jọ ní à ìgbà àwo àwo ní í ṣe ìdí náà tí mo fi ń ṣàlàyé ọ̀rọ̀ yìí ṣé ẹ rí kì í ṣe olórí nìkan lọ́lẹ́tọ́ àti mọ ohun gbogbo àwọn ọmọ ẹlẹ́yẹ pátá la mọ ohun ọ̀hún. gbogbo ẹ̀yin ọmọ ẹlẹ́yẹ ìyá mi èmi náà ọmọ ẹlẹ́yẹ lèmi náà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbólóhùn mẹ́ta ni mẹ́ta gbólóhùn mẹ́ta péré ni tó bá sì ti sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ tán tí ẹ̀ bu ẹnu báyìí yóò sì tún gbéra yóò tún padà òkè fúnra ẹ̀ láì fi ọwọ́ kàn. ẹnu mi bá ti á kàn lẹ́nu. agbára ẹlẹ́yẹ ò ká mọ́ láéláé kò sí bí ẹyẹ náà ṣe lè gún yẹ tó kò sí bó ṣe lágbára tó agbára rẹ̀ ò tán kárú ẹni tó bá ti fomi ìsẹ́nu mọ́ bẹ́ẹ̀ ni. mo dúpẹ́. Eh, àmọ́ sẹ́ni wá náà wà lè mọ́rú ọ̀hún àbí. òpìlẹ̀ yẹ bẹ́ẹ̀ ọ̀yẹ bẹ́ẹ̀ ọ̀yẹ ah, bẹ́ẹ̀. ìyá ọba ìyá ọba. Eh, àwọlé alára eh, àwòdè jèrò ìyá mi yọ wálẹ̀ lèyàn bá bomi ọgbọ́n ìmọ̀ omi àwọn ẹlẹ́yẹ ọ̀hún lèyàn bá bumu lágbára ẹlẹ́yẹ kan ọ̀bá tó káyàn mọ́. ọgbọ́dọ̀ bọ́ ta o láàrin wa ni. kábíyèsí ẹ̀yin àgbà kábíyèsí ẹ̀yin dọ́láyé o kábíyèsí ẹ̀yin ajúnilọ <laughs> ìyá mi tó yé mi. àmọ́ bí pásá mi ọ̀bá tètè fura pásá mi ọ̀jà náà bájà ni ọ̀bá tètè fura àjà mi ó jìn bọ́lẹ̀ mi ọ̀bá tètè fúnra nígbà kó lè kó mi kó tó di pé pé lọ́wọ́ mu èmi náà ò ní dúró lọ́fẹ̀ẹ́ àjọ wà lẹ́nu ẹ̀. adéẹni adéẹni. kábíyèsí o ah, ah. kábíyèsí o. Eh, adéẹni kábíyèsí. lóòótọ́ pèrègùn lẹ́tù kú bọ̀rọ̀bọ̀rọ̀ àmọ́ bòní ti rí ọ̀nà ẹ̀rí bẹ́ẹ̀ ni gbogbo babaláwo fi ń dáfọ́ ojoojúmọ́ mo fẹ́ kọ́ ọmọ kìnnìkan dájú o ẹ̀mí rẹ̀ pàtàkì sí mi. èmi ẹ ṣe pé wọ́n dájọ́ kékeré láyé mi o àmọ́ síbẹ̀síbẹ̀ n ò ní máa wo ọ̀ràn kó bá mi òní láàjọ ìrìn àjò òun kò ní dọ̀la ó wò ó wá ọ gbọ́dọ̀ láàrin títí tílẹ̀ òní ó fi sú torí tílẹ̀ bá ti bora ọmọ èké ọmọ ògùn ó ń pè lẹ́kọ̀ọ́ wọ́n tẹ́wọ́ ẹni wọ́n tẹ́ sí lọ́wọ́ kò ń fi ẹnu. wo ẹyin ẹ̀sọ́ ẹ máa sọ díẹ̀ ní ẹ̀mẹ́jì ọjáde láàfin o kò gbọ́dọ̀ náà bí kankan bẹ́ẹ̀ ni mo sọ. kábíyèsí kí la wá ṣe ní. ẹ ilé agbára àwọn ayérè ibi àwọn ajúnilọ tí ẹ fọwọ́ lágbẹ̀ẹ́ lójú ibi wọ́n ti parí ọ̀rọ̀ èèyàn rèé ni mo sọ fún ọjọ́ ni wípé díẹ̀ ọkùnrin ò tó n ò sì lè mọ òwú ọ̀ràn torí pé àwọn ò ní gbélé ayé ju ìjọ kan làwọn náà kú ọ̀nbẹ ẹ̀yìn tá a fi lé ọ̀hún àgbọ̀dọ̀ wò yín ran ìdílé tí mo mú ọ wá bì àti pé mo fẹ́ kí n ró ọ lágbára torí pé bò ní ṣe rí ọ̀la ìrí bẹ́ẹ̀ ilé agbára náà mo mú ọ dé bẹ́ẹ̀ ni fọkànbalẹ̀ fọkànbalẹ̀ wókè. kábíyèsí nǹkan kan màdìbò. ẹ̀ẹ́ òfurujàgàdo lọ́wà ìkòkò ayé lòún wọ̀ ìkòkò rúgúdú ìkòkò ayé omi tí ń bẹ́nu ẹ̀ ẹnikẹ́ni tí ẹ bá ti bù fún mu agbára ayé ọ̀ka mọ́ agbára ọkùnrin ò lè ká agbára obìnrin ò lè ká babaláwo kò lè rí gbèsè ìdírè tí mi mú ọwọ́ yìí o mo fẹ́ sí ọ̀jìn náà ni. wọ́n wá bá kókó ayé sọ̀rọ̀ báyìí nísìn fúnra ara rẹ̀ ní ọ̀wá sálẹ̀ hàn yín tọ́ba ilé wa ajẹ́pọ̀rìrì ọ̀gbàbòde nu ajẹ́pọ̀ ẹlẹ́dàá rẹ̀ tẹ̀lé ọdẹ bíi inú òun mú omi ayé ọ̀hún tọ́ ti mú bẹ́ẹ̀ ipa ayé kan tó ká ọmọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìkòkò rúgúdú ìkòkò ayé o ìkòkò rúgúdú ìkòkò ayé o àbá tí alágẹmọ bá dá lò òkè gbà ẹ̀yin tẹ́ ẹ láyé ẹ bá ń yọ̀ǹda ayé kọ́ mọ́ ọ̀bọ̀ ẹ mo fẹ́ lò omi ẹ̀ o ìkòkò rúgúdú ìkòkò ayé o ẹ ṣeun ọ̀yá mọ̀ ọ̀bọ̀ mọ̀ ọ̀bọ̀ mọ̀ ọ̀bọ̀ ẹ ẹ ṣeun ẹ ṣeun bẹ́ẹ̀ ni káàbọ̀ ìkòkò rúgúrú ìkòkò ayé mo dúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun adéyẹmí ọmọọba yọrọ mm-hmm. mm-hmm. mm-hmm. tó ẹ̀yin ìyá mi o ẹ̀yin ẹ borí wín ẹ bẹsẹ̀ wín ọ̀dà mo dúpẹ́ o òkè. Ajadi Ajadi o. Ajadi. Ó bá mi. Bàbá. Wọ́n ń kẹ́ Karachi. àwọn àmìmọ̀ kan sọ ní láti jẹta mo sì rí wípé bí dùgbẹ̀dùgbẹ̀ náà bá já yóò bára lé yóò sì bára oko èyí ń jẹ́ kí n mọ̀ wí fún ọ wípé látàárọ̀ látílẹ̀ ó fi sú ọ gbọ́dọ̀ jáde lẹ́ẹ̀dẹ̀. bàbá àwọn tó ti mo fẹ́ lọ ṣe lógun kọ́ bàbá. wàá lò gírí ta ibi onílé fojú ọ̀nà sílà lè tọ̀ bí mo ṣe fẹ́ ni mo sọ fún ọ ọmọ ọkọ ní ọ èso máa lè fúra o ọgbọ́. àjàdí ọ̀rẹ́ mi ah, àkànmú àkànmú kọ̀ọ̀mù ṣé bọ́ sí bẹ́lẹ̀ àwọn alẹ́ yìí o. ọ̀ tiẹ̀ béèrè mi pàápàá kí ló dé àti iye àti ohun láà ń bá káàkiri náà ni. wo bí wọ́n jẹ́ ká fọ̀rọ̀ lẹ́ẹ̀sọ̀rọ̀ olóyè ọ̀dọ́ ò sí nílé ó sì rán mi sí ọ wọ́n ní kí n sọ fún ọ pé tó bá ti di láàárọ̀ kùtùkùtù pé ká jọ pàdé nípàdé tá a máa ń ṣe láàárọ̀ kùtù ọjọ́ kọ́ tètè débẹ̀ o lọ́la lọ́la òde yìí ah, bàbá mi sì ẹ̀já yìí nísìnyí nísìnyí náà lóde òun o. wọ́n ní kí n máa lọ sí ìjọ̀kún lọ́la rárá títílẹ̀ òṣìṣú wọ́n ní kí wọ́n ní òun gbọ́dọ̀ jáde kó nílé yìí o. bàbá rẹ balógun. pé kọ́ ọ mọ́ jáde torí kí ló dé. bóyá bàbá rẹ níṣẹ́ tó fẹ́ bẹ̀ ọ́ nle lọ́sẹ̀ ní kọ́ dúró sílé pé kọ́ máa ṣiṣẹ́ ńlé náà fẹ́ jẹ́ kọ́ jáde odindi géńdé rẹ̀ pé sílé máa jáde pé tá a bá parí ìpàdé tá a ṣe ó tún a bá o mi <laughs> ọ̀dọ́lágbà ò. ẹ̀yin ní dàpọ̀ ọ́. ọ̀dọ́lágbà ò. ẹ̀yin ní dàpọ̀ ọ́. ọ̀dọ́lágbà ò. ẹ̀yin ní dàpọ̀ ọ́. lórí ọ̀rọ̀ ìlú yìí ló gbé wa pè pàdé òwúrọ̀ yìí bẹ́ẹ̀ ìlú yìí ṣe ń lọ kò yé wa rárá ọ̀dọ́ ló ṣe ránṣẹ́ sí mi pé kí n rí pé a pè pàdé òwúrọ̀ yìí kí pàdé òwúrọ̀ yìí kó ṣeé ṣe olórí ọ̀dọ́ bá wa bá lọ sóko òun ni ò ṣe sí láàrin wa ọ̀nà la gbà o. èyí dà kọ́. ṣẹ̀rẹ́ ọ̀rọ̀ ìlú yìí ó tojú sú mi ẹran òkè bí ẹran ọmọ ènìyàn fóun fọ̀ bí ọmọ ènìyàn ẹni tó ń lo. kò ṣe é kò kò ṣe é lọ ẹni tó ń lọ odò odò ṣe é lọ òun ló tojú sí èmi àti olórí ọ̀dọ́ ló yẹ ká fi ìpàdé òwúrọ̀ yìí wípé gbogbo àwọn ọ̀dọ́ ìlú yìí ká wá àtúnṣe sọ̀rọ̀ yìí bí ọ̀rọ̀ yìí ṣe rí ni kò sí àlàbí ọ̀dọ́ láńgbà o. ẹ̀yin nígbà àkọ́kọ́. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ èmi àjàdí ọmọ balógun ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú pátá ni bàbá mi náà ń rí bàbá mi kò fọwọ́ lẹ́wọ̀ ni ṣe wá rí o olórí ọ̀dọ́ tó lọ ibì kan tó ní kí igbákejì kọ́ mọ ṣẹlẹ́dò òun ọlọ́pọlọ pípé ni ọmọ gẹ̀ẹ́sì ni pẹ̀lú tábánikà wo ohun tó ń ṣẹlẹ̀ nílùú ìnísìnyí gbogbo à ta ló tó lọ kó ní gbogbo àtàwọn ní. kò sí. ta ló tó ro odò. kò sí. nítorí ìdí èyí ẹjọ́ o kó tó bàjẹ́ ju báyìí lọ bẹ́ẹ̀ ká máa kàn ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ o odò mo dóná. ọ̀dọ́ la ń gbà o. ẹ̀yin ní ìlà kù ọ̀dọ́ la ń gbà o. ẹ̀yin ní ìlà kù ọ́. gbogbo àwa ọ̀dọ́ tá a wà á lù yìí mo mọ̀ pọlọpọlọ gbogbo wa. ṣé rí àwọn bàbá wa tán ń ṣe tán ń ṣe tí ń bọ́rẹ́lẹ̀ lọ́wọ́ wọn yìí ọpọlọ tó fi tó ń gbà tí ń dà náà díẹ̀ ló fi iṣẹ́ pẹ́ sí tíya àgbọ̀kúrọ̀ kí wàá là wá kó lọ́wọ́ tá a lè ṣe tó yẹ ká ṣe kíá. ṣé bí àmọ́ adífálà rí. ẹjọ ọsẹ yọ. ọsẹ yọ mọ pẹ. ọmọ balógun nu. ẹ wo èmi ò lọ́rọ̀ tó jù báyìí lọ ẹ jáwọ́ àkànṣe sí i ṣáàrí kí ọmọ abálógún ọgbọ́n ti ń ṣe ṣé ìwọ táà ń ṣèpàdé báńtà bá ta lọ́lọ́ ẹ̀kọ́ lọ́mọ ọ̀sẹ̀ yọ. ọmọ balógun wò kí ó wọlé òní mọ́.

ẹ̀bìtì gẹ́gẹ́rẹ́ orí ọ̀gán lọ fẹ́ tẹ̀hún bọ́mọ ẹranko bá débẹ̀ kò ní í ṣe bọ́mọ ẹyẹ bá débẹ̀ kò ní í yẹ bọ́mọ èèyàn bá débẹ̀ gẹ̀rẹ̀ ní ọyẹ. ojú mi rẹ lòró sojo ojú mi rẹ ní gbági ṣe sàn ojú mi rẹ ní ṣẹ̀kẹ̀jẹ̀ gbẹdẹ̀mú ìjọba fẹ́ wá kórí ọmọ odó bọ̀ yàtọ̀ sínú ìyá rẹ̀ mo fẹ́ mú mo fẹ́ mú. kábíyèsí ń wù olóyè ìwà wo ni wù. gbogbo rògbòdàn tí ń ṣe láàrin ìlú yìí kábíyèsí wa ní bẹ́ǹdì ọ̀rọ̀ wọn. Ah! kò yẹ kó o sọ orú èyí o ah, ah, ẹ̀dùn náà ṣé bí ọ̀tún mà níbí lòun wà títí ilẹ̀ fi ṣú lánàá ibo wa ni kábíyèsí gbà lọ. Eh, eh, ẹ fi ara balẹ̀ sẹ́gbọ̀n tọrọ ní àná èmi ò kúrò láàfin ní èmi àti kábíyèsí jọ wà ń bí ní tílé àná iṣu gbáko ó lè dogun kó dogun ó lè dọ́gba ó yá òjò pé wé koko ó lè dogun kó dogun ó lè dogun ó lè dogun ó lè dogun ó lè dogun ó lè dogun ó lè dogun ó tó tó tó tó. ẹ̀yin olóye lójú mi kòró báyìí ni kábíyèsí ti bájí ló tún pa ọba lógun. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ fẹ́ sùúrù ẹ fẹ́ sùúrù ẹ dákẹ́ ẹ dákẹ́ sùúrù. èmi ò àní ò lè rí bẹ́ẹ̀. ẹ ó tó. ẹ wo ẹni sùúrù o ni ọ̀rọ̀ tí ọba ilẹ̀ tí ọba tójú ẹni sùn. ẹni kẹ́ mẹ́. ẹsẹ̀ mi. àbíyèsí o. àjànàkú yìí ti ń sàárẹ̀. fọ́nrán òwú kan ní ògbèdè. wo bí olóyè nílùú yìí àsọ̀rẹ́dà gbẹngbẹlẹ́kú lè dà ọ̀fọ̀rọ̀ lè dà olórí lè dà mo fẹ́ rí adéhùn mi dà mo fẹ́ rí mo fẹ́ rí mo fẹ́ rí ikú fẹ́ tara rẹ̀ sọ̀rọ̀. Ah, bẹ́ẹ̀ mọ sọ fún yín níbi ọ̀rọ̀ dé yìí gbogbo yín lè bọ̀rọ̀ sa bẹ́ẹ̀ mọ sọ bẹ́ẹ̀ ni wọ́n sọ ọ̀rọ̀ àbó balógun balógun balógun jẹ bùrẹ́ balógun jẹ bùrẹ́ ẹsẹ̀ kílẹ̀ balógun jẹ bùrẹ́. ikú tó padì àgbà pọ́ léèrè èyí tó gbàgbẹ́ gbọ́nu ebè léèrè ntọ́pẹ́ lẹ́màtú ẹ lọ́ọ̀rẹ́ gbèrè lọ́dún obe ikú tó pa ọmọ rẹ kí sọ̀rọ̀ kábíyèsí ló ti wá iṣẹ́ àwọn ẹni ìka àwọn ẹni burú àwọn ẹni òkùnkùn ni ẹ̀yin náà wò ó pé lọ́lá o mo pé lọ́lá gẹ́gẹ́ bí ìwọ náà ṣe mọ̀ pé ìpàdé pàjáwìrì ni mo wò sí lónìí o ò ní fi ṣèbínú ni o ìwọ náà mọ̀ pé àwọn àgbà gbogbo àwọn àpapọ̀ ẹlẹ́yẹ náà ti fún mi láṣẹ pé kí n ṣèdájọ́ tó bá tó àti tó bá yẹ lórí ọ̀rọ̀ ọba adéwùmí tí ń sánpa àtàǹkù ó sì di dandan ẹni bá ti sánpa àtàǹkù ni ẹni tó bá kú ọ yọjú ẹ tó bá ti wá yàkàn ìpẹ́ mọ́ ọjọ́ wá pé báyìí tí wọ́n ṣèdájọ́ rẹ̀ ìwọ ló sì ṣiṣẹ́ ń bí iṣẹ́ fún mi ọyá máa bọ̀ níyìn. <laughs> ẹ ẹ yo mo pé lọ́lá o mo pé lọ́lá o ọ̀pàpà parada, béégún bá dénú aṣọ ipò ń dà. ọ̀gbà pasọ̀dà gbàsọ̀wọ̀ ọ̀pàpà paradà. ẹ ń bèrè yọ̀dà fún ọ mo pé lọ́la o. ọ wàá gbéra báyìí ọ lọ lé balógun ọ gbọ́dọ̀ ṣe lálẹ́ yìí o nígbà tó bá dojú mọ mọ lọ́la ni kò lọ ṣiṣẹ́ níbi iṣẹ́ torí mo fẹ́ kí wọ́n rí ọ sójú báyìí kí wọ́n mọ̀ pé wọ́n ọba adéwùmí ìwọ ló ṣiṣẹ́ ń wọ́n sì lọ́wọ́ gbọ́dọ̀ tẹ̀. ojúmọmọ tí gbogbo ayé ò ti rẹ́sìn rẹ ni mo ti fẹ́ kọ́ ọ̀sẹ̀ sí kọ́ wa lọ bẹ́ẹ̀ kọ́ lọ pa ọmọ balógun tó o bá sì ti pa kó o dúró lọ́rùn kó o ṣe tán kó o dúró tì káyé o lè rí ọ pé wọ́n la ṣe bí. bọ́ bá ti wá ṣe bí iṣẹ́ tán kí wọ́n fi yókù lẹ́kọ̀ọ́ máa wòran. <laughs> ọba adéwùmí ìwọ ń sọ pátákó tó kù ti yọjú. How I went. Ọ̀sọ̀ ẹ̀mí mi sí ìtàn. Ajára adé o, ìmọ̀sí òde ọ̀run o. Àṣàyè sọ fẹ́yàn kó tó gbọ́mọ ẹdìyẹ rẹ̀. Àwòdì sọ fẹ́yàn kó tó gbọ́mọ ẹdìyẹ rẹ̀. Ìfún arábáwú, èdìdì palẹ̀mọ́dì. Ikú tí pàyí ọ̀pá náà, èrè fẹ̀ ẹjẹ́ mi láfura wáyé. Hello. Bàbá ti lọ. Ilé koko ta gbé. Ẹ lórí yọ. Òní lòní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé gbogbo yín ti dúró déédéé? Bẹ́ẹ̀ni. Torí mo mọ̀ pé ìdúró tí ọmọ ọdẹ dúró bíi kágẹ̀rì ọ̀sán ni. Ẹ mọ̀ wá wàrà ro, wàhálà ti dé báyìí. Ṣé ẹ rí ọba Adéwùmí? Ah. Ó ti kán rárá ń rù ó ti pẹ́ ṣoṣo báyìí ó sì di dandan kó rí ṣoṣo ẹ wò ó ìwọ̀nba àwọn tí wọ́n ti pa nínú àwọn èèyàn wa ni wọ́n lè pa mọ́ ṣé rí àwọn atakùn yìí. ajagun yá dàyè ni. bẹ́ẹ̀ ni ẹ wò balógun. aka ti sẹ́ òǹtẹ́ ti yẹ agbada aláṣẹjú yín ti dojú bomi gbóná. balógun kí ló dé kí ló sọnù kí ló ń wá ká kí ló mú ọtọ wá sí jọgúdẹwò láìsàwọ ẹlẹyẹ etí rí kí ló dé. kúrakúta yín tó lóun ọpalẹ ilẹ̀ ni ó sùn láàrin lónìí gbogbo yín pátápátá kò sẹ́ni tí yóò fara rí délé. gbogbo ń tí ń ru gbùlègbùlè lẹ́yìn yín ọba tẹ́ ẹ fẹ́ pa òtún bá ń tẹ́ ló já sí fún yín o. èmi ah, ní òkùnkùn èmi ò ní kú. sọ̀mù pọ́mọ rẹ lọ́kọ́kọ́ lọ sí i. ibi tó lódodo bí tọ́lọ́sẹ̀ bá ti ń dìyẹ lódodo ó pè ń bẹ̀ sọ̀rọ̀ pé. bẹ́ẹ̀ ni wọ́n fagara dá ọ lọ́nu. ọ̀fẹ́ràn takùjọ lámúlámú ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn sẹ̀jẹ̀ onílé oríta ìyànná o gbàngbé òrù náà gbẹlẹ́ lọ́wọ́ ìbéèrè ni àṣẹ́sì ni látọ̀dọ̀ rẹ wá. gbàngbé gbàngbé òrù náà gbẹlẹ́. bẹ́ẹ̀ni ẹ̀sán wọ́n ní ìṣẹ́ ni mo sá kí n tó mọ fádà ìyá ni mo jẹ́ kí n tó mọ̀ bọ̀ nígbà jìyà ní kí n tó rẹ́rù mi dì nílé ọlọ́fira ó dín fún wọn nílẹ̀ ẹ̀fẹ̀ wọ́n ní ká ẹ̀bùn mi ìjẹ́ tẹ́ jẹ́ gbogbo ẹran ẹ̀ lè jẹ́ alákẹ́mọ́ bẹ́ẹ̀ torí kò korò kò ṣeé jẹ ọsùn kò ní gbóná títí kó jẹ èpo ẹ̀rún bẹ́ẹ̀ làjẹ́ kò ní rorò kó jẹ èpo ọ̀bọ̀ gbogbo ara yóò lè wọ̀ ọ̀pọ̀lọ́ bàbá mọ́pọ̀lọ́ tí ọjọ́ kọ̀ǹkọ̀ tí ọ̀yọ́ kọ́